ṣe fún mi ẹ wá wo ohun tí olúwa ṣe fún mi èyí ló mú mi dúpẹ́ o connect kìíní ìmọ̀ orin Canada. I don't know what it is. You want, want to connect to speaker? Yes, holy loud mo ti wà lórí live speaker. Ẹ wá wo ohun tí olúwa ṣe fún mi. Ẹ wá wo ohun ṣe fún mi. Èyí ló mú mi dúpẹ́ o èyí ló mú mi dúpẹ́ o èyí ló mú mi dúpẹ́. Bluetooth device is ready to pair. wo ń tolúwa ṣe fún mi sẹ́ ẹ̀wà wo ń tolúwa ti ṣe fún mi èyí ló mú wa dúpẹ́ o Canadian Tire mo tẹ gbàgbé èyí ló mú mi dúpẹ́ o èyí ló mú mi dúpẹ́ kẹ́ ẹ bá mi tẹ love ẹ bá mi appreciate ẹ bá mi ṣe thank you ṣé àwọn pé mo kàn sọ lẹ́ẹ̀kan mi tiẹ̀ mi tiẹ̀ tí ì ṣe ẹ̀rí wọn fẹ́ fi wọ̀nyí sátíkẹ́ẹ̀tì mi ẹ wá wo ń tólúwá ṣe fún mi ẹ wá wo ń tólúwá ti ṣe fún mi ah, èyí ló mú mi dúpẹ́ o èyí ló mú mi dúpẹ́ o èyí ló mú mi dúpẹ́ kẹ́ lọ thank you ẹwà wo tó olúwa ṣe fún mi o oh, thank you father gbé orin tí mo ṣe fún káràgà ìdílé wa is on my platform is on Auto Bola Auto Success Ola ó wà lókè bẹ́ẹ̀ mo tag ẹ̀ mú kí olúwa lókè ẹwà wo tó olúwa ṣe fún mi ẹwà wo tó olúwa ṣe fún mi èyí ló mú wa dúpẹ́ o èyí ló mú wa dúpẹ́ o èyí ló mú wa dúpẹ́ kẹ́ ẹ wá bá mi yí bàbá i love you canada thank you thank you canada thank you canada. Thank you, Canada. Thank you, Canada. Thank you, Canada. Thank you, Quebec. In Canada, yes, there is love. In Canada tẹ lọ́ọ̀bù sí ẹ fi lọ́ọ̀bù sí i Canada. In Canada, thank you, Lord. Thank you, Father. I can't thank you enough, Lord. Lord, I say thank you. You are wonderful, Lord. Thank you. Thank you. S'il vous plaît. Merci beaucoup. Thank you, Father, Lord. Thank you, Lord. Congregation of peace. Thank you, Father. Thank you, Lord. Thank you, Father. Thank you, Lord. Thank you, King of Kings. Thank you, Lord. Thank you, Lord. Thank you.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 God has done it again. And I want to tell you, thank you, Canada. Thank you, Quebec. I love you. I love Canada. Um, two years ago, I composed and I do this jingle for Canada Day. Okay, this song. I don't hide my feelings. I thank Canada on behalf of all black, Nigeria especially, You understand me? Nobody sent me. I used my money to do that to thank Canada government for caring for our country, all the, my country people reside here, our children born here, that we have been a citizen of here, that they care for us, you know. You're a good example. Love you, sir. Love you, man. God bless Canada system. God bless Canada. God bless me. God bless everybody. For all providences, from Quebec to all other providences, and to all Canada. God bless Canada. I'm grateful. I'm grateful. I'm grateful. I'm grateful. I'm grateful. I'm grateful. Thanks so much. I appreciate. So let me tell my country people. You know, since yesterday, when we heard this, you know, it's like uh, I lost hope, but the Lord raised my hope. I forget some things, but the Lord brings some things back to me. Lord, I say thank you, Lord. I can't appreciate you enough. Since yesterday, since morning, I'm just thanking God. God, you are wonderful. You are powerful. You know why I'm just been thanking God with my tears since yesterday? A lot of people, they brag, they promise that in Canada, I will be deported. A lot of people great, small, and old. They promise they will work, they've been working, they put in things, they spend money for me to be deported. <laughs> Of recent, the battle was so tense to the level that I told my daughter, "Tolu Tolumi, tolu mi, ayomide, motiro ti orowati sọ́pẹ́, don't cry, orowati wa ti já sọ́pẹ́, I want to ask you something. Mark Just thank God. Okay? Máa bọ̀, mo fẹ́ bèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀. Don't cry, come. You are not showing your face. What does it mean? Nico, show your face. Don't cry. It's well with you, darling. Mo mọ nǹkan tó ju wá ti rí jókòó síbẹ̀ yẹn ó dẹ̀ lè jókòó sí mi ní ṣojú ẹ̀ but do you remember about few months ago what did I ask you when I was the problem I was trying to when I have tried my best like all oh, what they want and uh, the paper and some people I notice that some people are on it um, disturbing and they don't want us to have it and they busy telling me you are going to be deported you are going to be this you are going to be that oh God <laughs> kí ni mo béèrè lọ́wọ́ ẹ what did I ask you. I can school in Nigeria. speak louder please. I can come to school in Nigeria. I you know I make up my say God I said so Sarah can you school again in Nigeria? He said, well, well we don't have other choice. Is how we go. I'm big on my mind because people promised they there with me. They did many things evil. But I thank God today. <laughs> Ah. for this world. People are wicked. If God is not for me, gbogbo ọ̀rọ̀ tí mo wá sọ let me should I tell you gbogbo tí mo sọ nípa àwọn èèyàn kì í ṣe àwọn kan tí ò ṣẹ̀mí tí mi ò rírì o mi ò kúrọ́ mọ́ ẹnì kankan ṣùgbọ́n ní orílẹ̀-èdè nàìjíríà mo notice nǹkan kan ni pé wọ́n ní atrocities tí wọ́n ń ṣe ní orílẹ̀-èdè nàìjíríà they don't want to stop it ó ti yé bẹ́ẹ̀ And I'm not, not that I just came on Facebook to be talking. It's what they did to me. They stole my money. They duped me. They crook me. On the issue they killed the father of my baby, they dealt with us seriously. And see here they are showing power, but I give thanks to God today. I've made up my mind, you know, when they trouble me. And people, they'll be telling, telling all of themselves, come out. You cannot get the paper of Canada. We have finished it we will deal with you we will deal with you but God has dealt with them ẹ̀yin tí ẹlẹ́ẹ̀fẹ́ rí sí iṣẹ́ ẹlẹ́fẹ́ lọ kó abẹ́ ẹ̀kọ́ kì í ṣe rán o from immigration office ẹ mọ ọkọ tọkọ síbí ní French go and Google it you don't fold it ló ń jẹ bẹ́ẹ̀ it's important you understand me <laughs> you write me up but God writes me in the book of life yes I break a record God has done it for me again. God is good. God is more than the enemy. God is more than the terrorists. God is more than the wicked people. When God says yes, nobody can say no. The Lord has done it for me. They say I will never be selected in Kuwait. That's why I work. I suffer for the job. They wage one against me, but the Lord stand for me. Lord, I thank you for all the people you have used for me. Lord, I give you praise and adoration. A lot of pastors also say that your life is ruined because you say the truth against some people they respect, but the Lord Almighty stand for me and my daughter. Lord, I say thank you. <laughs> ó ti mú mi gbàgbé o ìbànújẹ́ pé wọn ò máa pè mí ó ti mú mi gbàgbé o gbogbo ẹ̀gọ́ tí wọ́n gàn mí o àṣewẹ́rẹ́ níṣẹ́ olúwa ọba tí mo pè tó jẹ́ àṣewẹ́rẹ́ fi ṣe olúwa ọba tí mo pè tó jẹ́ ó ti mú mi gbàgbé o gbogbo ẹ̀gọ́ tí wọ́n gàn mí o ó ti mú mi gbàgbé o gbogbo ogun tí wọ́n parapọ̀ láti gbé tì mí o àṣẹ wẹ́rẹ́ níṣẹ́ olúwa ọba tí mo pè tó ń jẹ́ àṣẹ wẹ́rẹ́ níṣẹ́ olúwa ọba tí mo pè tó ń jẹ́. Thank you, Father. Thank you, Lord. You have started a good job. God of perfection, thank you because you shall perfect everything that concerns me and my children. I can't thank you enough. I will forever be grateful, Lord. They dojú tì me. Wọ́n máa gbọ́ ò. Wọ́n ṣàrètí ọjọ́ tí wọ́n máa ṣe pé mo máa wà deported lórí owó mi lórí ogun mi lórí ire tí mo ṣe Lord ah thank you Father lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ bàbá láìní bàbá ah, olùgbèjà ọmọ òrukọ ah, kábíyèsí òun Elédùmarè. Ah, olúwa ẹ ṣé o ah! olúwa ẹ ṣé o ah! olúwa mà ṣé o wọ́n ti retí ọjọ́ tí màá tún wá tọrọ owó lé ọjọ́ tó máa jì mí sẹ́kọ̀ọ́ tó máa ní ọtọ́ bọ́lá ni wọ́n gbé lọ yẹn wọ́n ti dìpọ́ọ̀tì ẹ̀ ẹ̀ jẹ́ orí fún mi bọ́ọ̀tà ṣe fẹ́ ẹ ṣé dádì mi o ọlọ́run ẹ ṣé o thank you father daddy i say thank you. Canada, I say thank you. Quebec, thank you. Thank you. Thank you. Thank you. Thank you, Wanda Canada. Ìlú yìí kò ní bàjẹ́ fún yín. Ìlú Canada kò ní bàjẹ́ fún yín. Wọ́n kọ̀ mí kọ̀ mí. Wọ́n kọ̀wé kọ̀wé. Wọ́n náwó náwó. Wọ́n bí àwọn èèyàn tó lágbára. Wọ́n mọ tó pọ̀. Ah, ọlọ́run ẹ gbà mí síbẹ̀síbẹ̀ bí wọ́n ṣe sọ pé wọ́n pọ̀ tó àwọn míì lárápá wọn ni politician làwọn principality ìmíì sọ wípé àwọn máa wà celebrity mà làwọn ah, ọlọ́run ò tọ́jú gbogbo ènìyàn lọ ọlọ́run connection ọba tó dá gbogbo ènìyàn tí gbogbo ènìyàn ò dá ah, ọlọ́run ẹ ṣé o ọlọ́run ẹ ṣé o ọlọ́run ẹ ṣé wọ́n ní mo máa kàn ṣiṣẹ́ kí ẹ̀ lásán ipe mi ò ní ríre bẹ́ẹ̀ á ah, ẹ̀jẹ̀ orí bẹ́ẹ̀ ọlọ́run ẹ ṣeun thank you dádì mi <laughs> olówó orí mi ẹ ṣé thank you father. Thank you, Lord. Thank you, Lord. You are my strength. You are my daughter's strength. Already when the problem, when they are telling me that you, àwáyé wá you ìwọ tó máa lọ bẹ́ẹ̀ tó máa bọ̀ bẹ́ẹ̀, ọlọ́run ẹ jẹ́, ẹ jẹ́ ká sọ tẹ́lẹ̀ ibi wọ̀nyí ṣe. Ẹ ṣé bàbá, ọlọ́run ẹ ṣé. Ọba tó tó, ọba tó tóbi ayérayé lẹ́dùnmarè ọba ọba tó ti wà wọ́n pa irọ́ mọ́ mi wọ́n purọ́ wọ́n dirapọ̀ mọ́ mi wọ́n fi kórìíra wọ̀ mí kí àwọn èèyàn bá lè kórìíra mi kí wọ́n bá lè rò pé bóyá èmi ni búburú àwọn ènìyàn búburú sọ̀pọ́tì ara wọn ọlọ́run ẹ sọ̀pọ́tì èmi ọmọ rẹ ah ah. Ah, olùtọ́jú òdodo olùpàlà gbogbo ènìyàn olówó orí mi thank you lord ṣe ṣe èyí tó kù mo dúpẹ́ pé ó ṣe láṣeyọrí ẹ ṣe bàbá ẹ ṣe mo dúpẹ́ pé ọjọ́ tó bá kan ti Canada passport bẹ́ẹ̀ ni permanent resident lẹ́kọ́kọ́ fún mi ó ṣe o bàbá ó ṣe ọlọ́run mi ẹ ṣe o tẹ́ ẹ̀ jẹ́ ń jìyà gbé olúwa ẹ ṣé o mo wá gbàdúrà fúnra mi nígbà tó gùn mí dé fún mi lẹ́mìí gígùn ìlera pípé ògo ọmọ mi jẹ́ kí a rí ìlera pípé àti ayọ̀ pípé fi lò gbogbo àwọn tó bá mi dunnú àwọn tínú wọn dùn sí mi ọlọ́run bá mi dunnú sí àwọn náà àwọn tínú wọn dùn sí mi tí wọ́n dunnú sí mi tí wọ́n bá mi yọ̀ bá mi bá wọn jẹ́ kí ohun ọpẹ́ ohun ayọ̀ kó jẹ lẹ́nu wọn <laughs> wọ́n ní wọn kí wọn kú oríire rí I break record in my family. Wo family tó gbógun tì mí àbí yàláyà yín àbí kò ní dáa fún yàláyà yín. Ọmọ yín tó bá ti gba Canada permanent resident ti gbé jáde. Mo break record. Ọlọ́run ni o. Ọlọ́run ló break ẹ̀ fún mi. Ẹ má bínú o. Àyín ṣe èèyàn o. Ọlọ́run ló break ẹ̀ fún mi kì í ṣe èèyàn o. Ìgbà tí o kún tán, tírètí pin ọba tí ìrètí rẹ̀ ò pín ọba mi tó nígbà tán ló ti parí ó ní mo ṣẹ̀ṣẹ̀ dé ni ó ní kò lè ṣọ́go mọ́ lálàrò pín sá bí wọ́n ti rò ó ọba olúwa mi ò máa gbọ́nà gbàbẹ̀ o ah! ṣe ni wọ́n rò pé ó ire kò ní. It was that Ìdòfo. Kò lè sọ́kò mọ́ lálàrò pé sọ. Bí wọ́n ti rò ó, ọmọ olúwa mi ò máa gbọ́dọ̀ gbàbẹ̀ o. Ìṣe ni wọ́n rò pé o, ire wa ò ní dé mọ́ o ẹ̀rọ tàti ìdòfo. ọ̀gbẹ́ rí ní ọ̀lẹ́ tilẹ̀ jésù nílẹ̀ ṣẹ̀ṣẹ̀ bọ̀. ṣé ni wọ́n máa rò pé o ire wa kò ní dẹ́ mọ́ o ẹ̀rọ tàti ìdòfo. ẹ̀bẹ̀ mi bàrẹ́ ọlọ́run mi jàre o dídàrọ̀dàrọ̀ bá lè padà wá dọ́bá ṣàánú fún fífi dáfídì ọba àládáfídì ó tójú ẹ̀ṣẹ̀ o ah! má jẹ́ farasínú kú ọlọ́run fi ṣàánú ayé mi o àyípadà rere ni mo fẹ́ ó ti dé àyípadà ti farahàn o olùwẹ̀ṣẹ́ thank you father ó dẹ̀ gbé nìkan fún mr hundred ah ò ní gbọ́mọ sí láyé ẹ̀ thank you lord canada quebec thank you with all the letter with all of them all what you have done. <laughs> hmm you look at your innocent daughter, little girl, and me, you have pity on me. <laughs> Thank you. God bless Canada. Peace forever. Success and progress. In the name of Jesus, you have put a lot of smile on people's face. God, continue to be in Canada. Don't depart. God will never depart. In the name of the Father, the Son, the Holy Spirit. They tried, they write a lot. People connected over my issue for me to be deported. The powerful people. The support issue that but the Lord is with me. Is with my daughter. <laughs> Thank you. <coughs> Thank you, Lord. Thank you, Father. I can't thank you enough. thank you. Somebody give me. thank you. lónìí ó ga ó bàbá.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 ibi tí mo ṣe mo ní sarah mo ní start looking for a boarding school but you know what à ń ro ọlọ́run tún ti ẹ̀rọ ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run mo rò ó títí mo níṣẹ́ rere ò pé mọ́ ni ṣé ṣe rò pé mo ní mo tún wúra mi pé ṣé mo parọ́ mọ́yàn ní mi parọ́ má tún jókòó mà ní mi parọ́ mọ́yàn àwọn èèyàn ṣèkà fún mi ní ọlọ́run gbà mí alágbàwí tó tọ́ ah thank you lord ṣé bàbá ẹ ṣe gbogbo ẹni tẹ́ fún mínísítà thank you so much ẹ ò ní jábọ̀ o ojú òní tì yí o nílé àdúrà lákòókò àdúrà ọ̀run yóò gbóhùn yín o kò ní kọ àdúrà sí yín láyà o àwọn fúnra ara wọn wọ́n máa kọ congratulations síbẹ̀ odidi ìlú máa sọ pé congratulations <laughs> I break record. <laughs> kì í ṣe pé mi ni máa kọ́kọ́ gba ilé ní Canada ṣùgbọ́n àwọn èèyàn gbógun tìmí àtàwọn tó lágbára pé kí n má rí ìgbà náà wá fún mi òun ni bá má ké mo ti ké láti àná àtìgbà tí mo ti mọ̀ tí mo sì ti gbọ́ tí ó ti yé yín àbí just giving thanks to God you know but ẹ mọ àwọn yẹn máa ní ké ẹ mọ bọ̀ṣẹ́ ẹ mọ gbígbà wo ẹ̀mí èṣù ṣe bú gan-an ó halẹ̀ mọ́ mi ó sọ fún mi pé kò sí bá mo ṣe fẹ́ rè gbà ìwọ tán máa deport ìwọ tán máa jù sílé sí wọ́n tún fi àwọn èèyàn oríṣiríṣi ṣẹ̀sáǹpù fún mi à tí ọkàn mi ọkàn mi le mo ní èmi ò ń ṣe lágbájá hmm. ó ní i'm jumping up for god thank you despite pé mo ń gbàdúrà yẹn tí mo ń tẹ̀síwájú tí mo ṣáà ń gbà bẹ́ẹ̀ náà ni mo ń sọ fún ọmọ mi pé plan A plan B ẹ̀tí understand mo ti wá ń bèrè mo ní search for school that you can you know àṣẹ rírò ní tènìyàn ṣíṣe ní tọlọ́hún ìwà tó tún yá mo tún wò pé ah, gbogbo nǹkan tó tún ṣẹlẹ̀ báyìí o okay jẹ́ ká move kúrò mí mo tún ti lọ wá ilé sí another state kódà mo ti book mo fẹ́ gba three bedroom mo wá rọra ń ṣe nǹkan mi lábẹ́lẹ̀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 ìkórìtà tí wọ́n ní wọ́n ń dé nílé bàbá àti ìyá yín mi ò mágbára tó dúró síbẹ̀ tó lóun fẹ́ dá yín dúró ìwọ bẹ́ẹ̀ ṣe congolate mi ẹ kọjá abẹ lórúkọ Jésù ìkórìtà kan wà wọ́n ní wọ́n ń débẹ̀ lé bàbá mo nírọ́ ni èmi yóò débẹ̀ tí wájú Ọlọ́run ni mò ń sìn ẹ mọ bí bàbá Ṣọ̀ún àti kìnìún náà ṣe bu halẹ̀ mọ́ra wọn pé wọ́n lẹ́nì kò kì í rí ọ tó bá jẹ́ bàbá mi ló bí mi wọ́n ní ìkórìtà kan nílé bàbá mi wọ́n àti mi wọ́n ní wọn kì í débẹ̀ mo ní tó bá jẹ́ ọlọ́run alààyè ni mò ń sìn tí mi ò san ọlọ́run èké <laughs> mo lémi yóò débẹ̀ má sì kọjá bẹ̀ bẹ́ẹ̀ ni tó bá jẹ́ ọlọ́run alààyè tó dá ayé àti ọ̀run ni mò ń sìn mo lémi Bọ́lá Fọláṣadé o èmi Bọ́lá Fọláṣadé o èmi Bọ́lá Fọláṣadé o màmá olúwa ṣèyí fún mi orúkọ tí bàbá Bùkọ́lá torí kò bàbá yóò sí mú òun ni wọ́n máa fi pe ọmọ náà dáadáa ọdún sarah yẹn bàbá ẹ̀ àti ṣọlá ló fún ní sarah my grandpa ẹ̀ àti ṣọlá ló fún sarah èmi màmá olúwa Bùkọ́lá olúwa ṣèyí fún mi àánú olúwa pọ̀ lórí mi ọmọ tí ọlọ́run fi rẹ̀ mí lẹ́kún náà wọ́n sọ pé congratulations fún un nígbà tí wọ́n send àwọn certificate mi fẹ́ máa send certificate ọmọ mi sí ìwúro ni ṣó ti yé yín ní Quebec wọ́n máa ń ní fifty something láti ṣe kínní ní ìlú other state bí irú Ottawa Ontario wọ́n ní thirty kẹlẹ̀ mọ́ pé wọ́n máa ń pẹ́ gan ní school ní Quebec bíbá wọ́n send àwọn result ọmọ mi fún mi orí mi wú ṣùgbọ́n mi lè fi wọn àwọn ènìyàn torí pé àwọn kan wà wọ́n rí wọn kì í débì kan ṣòṣìṣẹ́ mi ìbẹ̀rù ènìyàn yẹn o ṣùgbọ́n ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe wọ́n sẹ́ndì ẹ̀ sí mi kó tó dìgbà yẹn kó tó dìgbà yẹn náà oríṣiríṣi nǹkan àyà mi máa já oríṣiríṣi nǹkan tó bá sẹ́ndì lẹ́tà báyìí mí nǹkan tí ẹ̀ ń bọ́dà láti lọ wọnú inbox mi ni wọ́n ní kí wọ́n tún fẹ́ sẹ́ndì báyìí wọ́n bá sẹ́ndì owó wọ́n sẹ́ndì ọdítì wọ́n sẹ́ndì ilé ìnáwó àjọsìn ìgbà tó kò yàgò kọ̀ gbọ́kàn mi kúrò ní mo kàn bẹ̀rẹ̀ sí rìn bó ṣe wù mí pé owó ọmọ wo sùkúl tó bá wù ẹ̀ dáadáa níbẹ̀ yẹn ní nàìjíríà pé a máa jọ tó máa ní wọ́n fẹ́ ṣe wèrè àwa náà you know ṣọ́nà àwọn náà ta dúpẹ́ fọ́lọ́run I give thanks to God. sábtìkì lè mọ́ ṣe mú ti adébùkọ̀lá náà ṣe pé congratulations oh God thank you Lord ẹ ṣé gan ni ẹ ṣé gan ni ẹ kú ìtọ́jú mi mo mọ̀rẹ́ o. Eku kú ìtọ́jú mi mo mórè thank you father thank you lord thank you king of king thank you lord of lord ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ah <laughs> èṣù mà halẹ̀ o ah olóòbùkún ni sàtánì ìwà táwọn ọmọọgùn rẹ̀ èṣù búramúramù <laughs> ṣé ọlọ́run èṣù búrabúrabù ó ń búrabúrabù òun ẹni tí ó pa jẹ bàbá kò rí bàbá mi ò jẹ́ kó pa mí jẹ o mo ń sàtọ̀ lọ́rùn mi ó ké rabúrabù wọ́n ń wẹ́ni tí wọ́n fẹ́ gbé mi ni bàbá mi ò jẹ́ kí wọ́n rí mi gbé mi o mo ti sátọ̀ lọ́rùn mi lọ wọ́n ké ramúramù ẹ ṣe o gbogbo ẹni tẹ congratulate mi gbogbo ẹni tẹ fún mínísítà yẹn ẹ ní jábọ̀ o orí yín ò ní gbàbọ̀dé o ẹ ní gbọ́mọ sí o ẹ ṣe gan ni i'm so happy i'm so happy. I was now planning going go up kubekube I was you know I was just say ah just for my daughter to be to be safe you know for my daughter to be safe you know people who are writing for me to be deported what do you think they want to mock me and they want to after mocking you they want to destroy you but Ọlọ́run ò jẹ́ kó rí but when it is time a máa lọ pẹ̀lú authority ni òní sí wàhálà bá step into the place by let that be still let that be peace let that be everything authority from God Ọlọ́run ẹ ṣeun Ọlọ́run ẹ ṣe Ọlọ́run ẹ ṣe yes permanent resident jẹ́ ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ah thank you Canada thank you thank you Quebec I love Canada God bless you ah I can you know I can if I if if now I say sometimes na ti ba ti eh, gba gbogbo àwọn mi me too I can now enter play again. Hey, I want to go for holiday. I want to go and meet my sweetie. I want to go and see my this. I want to see that. I want to, you know. Ah, ẹ ṣé Ọlọ́run. Ẹ ṣé gan ni. Ẹ kú ìtọ́jú mi. Mo more. Ah, ẹ kú ìtọ́jú mi o. Ẹ ṣé gan ni. Ah, wọ́n tún bó káàdì sí bí. Ah, gbogbo ẹ̀yin tẹ́ ń bó káàdì yìí kò ní bàjẹ́ fún yìí. Ah, àwọn ni wọn kí mi kú oríire rí ẹ tún wá kí mi ẹ tún fún mi ah, ẹ ṣé o ẹ ṣé god bless you o ẹ ní gbọ́mọ sí o ah, ẹ ṣé ẹ ṣé gan ni o ẹ kú ìtọ́jú wa ọmọ mi kò ń sunkún ni láàárọ̀ yẹn mi ò fẹ́ ṣẹ̀mọ̀ mi ì fẹ́ lánàá yẹn nígbà tí àná gangan láṣẹṣẹ Why, but, my mind was telling me, God was showing me something, and I was saying it, that God will surprise all of you. All the people that are mocking me, uh, God will surprise. I'm just busy saying it of recent, you know. But yesterday, I said, okay, let me just uh, call again that eh, kí tiẹ̀ mọ kókó gan pé wọ́n ní kọ́nsẹ́ẹ̀nì kankan jọ yẹn ẹ̀tẹ̀ ọ̀nà sáà bẹ́ẹ̀ àti mo ti sọ pé à ah, Quebec àwọn tó tọ́ko Quebec àwọn tó ṣe mo ní kí n pè wọ́n ni wọ́n kàn sọ fún mi ní pé à ah, you be have you, have you have you not received your paper you have been accepted you have been granted you have been all your paper have been sent your paper have been sent and kiriko kiriko muna ah? have not seen it ọmọ tó ń bèrè ọmọ mi tó ń bèrè ọmọ mi eh, are you sure with what we are talking about i said the part wey kiriko kiriko kiriko he said yes you have been accepted since that one year mo ṣe exactly last week on friday that was granted um your paper was approved on friday that's last week and on Saturday <laughs> eju fẹjọ́ mi sùn you understand me on Saturday eju fẹjọ́ mi sùn but kò jẹ́ wọ́n ta wọn jẹ́ Ọlọ́run ló borí <laughs> ah ẹ ṣé o I appreciate God I can't just thank God enough okay can't thank God enough I was now thinking ah I see my daughter also, she's a athletics, she's strong. She, I was now saying she never do any evil. When we see she won't, yeah, we are hardworking. Ah, ẹ gbà wá, ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run. Ó ní ìpọ́njú olódodo pọ̀ ṣùgbọ́n Ọlọ́run gbà nínú gbogbo. Many are the affliction of the righteous, but the Lord save them, deliver them all from it. No bone, no problem. Gbogbo egungun tí Ọlọ́run fà kò sí ọkàn tó máa fọ́. Ẹ ṣé gan ni ẹ ṣe gbogbo ẹni tẹ fún mínísítà náà lónìí ọwọ́ ẹni gbọmọ sí ẹ ṣe gan ni o mo appreciate yìí mo kàn ní kí n mo ní tí n bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí n bá fi wá wọn á dàbí pé kàn ń sọ̀rọ̀ ni kàn ń sọ̀rọ̀ ni ẹ ti understand ẹ rí ni wọn ò ní kí gbogbo yín kí oríire wọn ní kí àwọn ta ni ọlọ́run ta ló ń wí nígbà tí ọlọ́run ń sọ̀rọ̀ <laughs> ó ní ta tó sọ pé ìwọ ò lè níláárí mọ́ ẹni tó tó àtọ́láláwo ni ó sọ pọ́rọ̀ rẹ ò lè já sí rere tálẹ́ni tó sọ pọ́rọ̀ rẹ ò lè nítumọ̀ mọ́ kíyèsí ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o tálẹ́ni tó sọ pẹ́nu gbèsè ló máa kú sí bọ́lá èèwọ̀ tálẹ́ni tó sọ pé wọn ò ní fún ẹ níwèé ìgbélú tiẹ̀ tálẹ́ni tó sọ pé wọn ò ní kí ẹ kú oríire nígbà tó ń wà láàyè kíyèsí ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o èèyàn ló ń sọ̀rọ̀ ọlọ́run kọ́ ló sọ nítọ́lọ́run sọ ní fáínà ọlọ́run ẹ ṣeun ọlọ́run ẹ ṣe gan ni ọlọ́run ẹ ṣe gan ni ọlọ́run ẹ ṣe gan ni ọlọ́run ẹ ṣe gan ni ọlọ́run ẹ ṣe gan ni ọlọ́run ẹ ṣe gan ni ọlọ́run ẹ ṣe gan ni ọlọ́run ẹ ṣe gan ni ọlọ́run ẹ ṣe gan ni ọlọ́run ẹ ṣe gan ni ọlọ́run ẹ ṣe o. Hmm. ẹ ṣe àwọn èèyàn ti máa sọ fún mi àwọn ọmọ immigration Canada àwọn ọmọ Canada wọ́n máa ah ọlọ́run ẹ ṣe ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ jù ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ wẹ́wẹ́ kí n ṣáà máa dúpẹ́ ló tọ́ kí n ṣáà máa dúpẹ́ ló tọ́ kí ṣáà máa dúpẹ́ ló tọ́ mi ò gbẹ́jọ́ wẹ́wẹ́ kí n ṣáà máa dúpẹ́ ló tọ́ kí ṣáà máa dúpẹ́ ló o kí n ṣáà máa dúpẹ́ ló ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ wẹ́wẹ́ kí ṣá máa dúpẹ́ ló tán. ẹ ṣé ọlọ́run <sighs> Mm. ẹ ṣé ọlọ́run thank you so much i appreciate you i want to be going now i will come back again ẹ ṣé ó dà pé àyìndé send the. that is eh, Okay, akéwì ó sẹ́ndé mẹ́sẹ̀gì sí mi ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ congratulate me thank you so much ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé gan ni ẹ ṣé gan ni ẹ kú ìtọ́jú wa amore o Eku kú ìtọ́jú wa amore ẹ kú mi ilé pé mo ti ẹ̀ pariwo ilé ní Canada pé mi ti sanwó ilé yẹn Ọlọ́run máa ra ilé fún mi fantastic house lágbára Kristi ẹ ṣe gbogbo yín pátá ẹ̀yin tẹ́ ń retí ire kan lọ́dọ̀ Ọlọ́run ọ̀run máa ṣe fún yín ó rere ò ní fún yín àwọn tó pàṣẹ ìkà lórí yín ọ̀run á ká a kúrò ọ̀run á ṣí ọ̀run torí yín yóò gbé ìrànlọ́wọ́ dìde fún yín olóore ẹni tí ó máa ṣàlàyé ọ̀rọ̀ yín fún àwọn ènìyàn tí ò gbé èdè yín tí ò jẹ́ kí wọ́n ṣe yín lóore ọ̀run yóò gbé dìde fún yín ohùn yín yóò yé olóore yín o ohun yóò ní korò létí àwọn olóore o ẹ ṣe gbogbo ẹni tẹ́ congratulate mi i appreciate you ẹ ṣe gan ni ẹ ṣe gan ni ẹ ṣe gan ni hey ogun tó jọjọ orí yín lọ ò ní jà yín o ogun tó tọjọ orí yín lọ ò ní gbé yín dè o ogun ò ní gbé yín mì o ẹ ṣe ẹ ṣe o ẹ ṣe o gbogbo ẹ̀yin tẹ́ sì ń retí tiyín náà ọ̀rọ̀ yóò ṣe fún yín o <laughs> no be small thing ó yí sí kí n má sọ pé kò yí sí ó kàn ti mú mi gbàgbé ni ó ti mú mi gbàgbé o ìbànújẹ́ ìgbà kan ṣé kí n sọ fún yín ọjọ́ kan kọ́ ni mo wá sí báyìí tí mo sunkún ọmọ mi sunkún ẹnìkan sọ wá máa sọ fún yín <laughs> before your life miserable here in Canada should I get you a you know ẹ mọ̀ pé mo sọ níjọ́ yẹn ọmọ yẹn mo sọ fọ́mọ yẹn mo sọ fọ́mọ mi pé kò gbúdọ̀ bá ẹni sọ kò gbúdọ̀ bá fi joke oríṣiríṣi àwọn èèyàn tó wà ní normal lọ́rẹ̀ làwọn jẹ́ fọ́mọ mi wọ́n máa sọ fún we got our permanent resident we have everything wọ́n máa sọ fọ́mọ wọ́n máa hàn tiẹ̀ kì í ṣe pé wọ́n mọ̀ mọ̀ máa ní kó máa sọ ni ọmọ mi wọ́n máa sọ hey congratulations but ẹ̀ mọ̀ pé ọmọ mi mi wà ẹlòmíì nínú wọn ẹ̀yìn wa ló submit ṣó ti yé ọmọ mi akọ̀sẹ̀ pé some people kò tiẹ̀ worry but àṣà because àwọn èèyàn dẹ̀ mọ ẹ̀ tọ́ṣọ̀ dáadáa tó bá dẹ̀ fi ìkókan ọkọ ó ro títí ẹni o pé God why me why when are you going to answer me wọ́n lè sọ pé à tó bá sọ̀rọ̀ ẹ fún wọn báyìí inú ẹ ò kì í dùn síre ó kì í ṣọ̀rẹ́ wọn tẹ́lẹ̀ because they just want to come and tell you all what they have uh, what they have wọ́n kàn déédé tàgẹ wọ́n kàn máa sọ wọ́n ní kàn bá ṣe nǹkan kan ó ti rí mẹ́rin anyway àbọ̀rọ̀ ni ẹ ṣàti oríṣiríṣi nǹkan mi gbọ́dọ̀ máa ṣe mo gbọ́dọ̀ máa ṣàlàyé fún yín many of you maybe you are seeing me for the first time you are going to come across this video but I've seen when ojú mi ti rí tó àwọn èèyàn ti sọ̀rọ̀ sí mi bákanbákan àwọn èèyàn ti ṣe mí bó ṣe wọ́n ti sọ̀rọ̀ kò bá kùgbé sí mi ẹ mọ̀rọ̀ tí kún gbọ́ tètè ẹ̀ di wọ́n ti sọ sí mi ọ̀rọ̀ tí wàá gbọ́ tó jẹ́ pé wàá máa wò pé a máa dà pé áà tí ìbàjẹ́ pẹlẹpẹ ọlọ́run pé ọlọ́run wà láyé ó máa ní má má parẹ́ wàá kọ̀wé pé kí ló ń ṣe láyé bọ̀ mo dúpẹ́ fún strength mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ mo dúpẹ́ fún agbára èmi náà màmá sọ pé I am a citizen of a day na màá tún máa fi passport wọ̀nyí tó bá tún ti yá kedis Canadian passport mo break record wọ́n ní wọ́n ń débẹ̀ ní kòríta ilé bàbá mi àti ìyá mi mo lẹ́mi débẹ̀ mo sin ọlọ́run alàyè ọlọ́run ṣeun yay God is the winner Bọ́lá is a winner Bọ́lá is a winner winner winner winner thank you Canada I can love you less oh God love you mm. all the people that love meeting me tí mi the celebrity that love me America celebrity that love me people that love me that I don't know people that love me in Nigeria that I don't know people that love me in Canada that I don't know God will love you God will show you love God will strengthen you you will not die young the Lord will support you the Lord will surprise you the Lord will raise your hair like the horn of the unicorn yes bó ṣe máa jẹ́ nìyẹn ẹ jẹ́ kí n máa lọ thank you so much I appreciate it. I can't just tell ó kàn ṣe mí kí n máa dúpẹ́ kí n kàn máa dúpẹ́ pọ́pọ́pọ́pọ́pọ́ yes ah kí mo ṣàbẹ̀ bọ̀tá máa mu juice Tolu do you buy Canada Dry yesterday okay where is it you finish it come and give me one let us drink Canada drink. <laughs> wọ́n máa tiẹ̀ lọ sínú kí ni máa lọ ra fruit gbogbo fruit tó máa ń Canada yẹn máa lọ ra sí torí bẹ́ẹ̀ ń sì mo sọ fún yín ẹ́ sọ ọmọ Canada ló bá yín sọ̀rọ̀ sọ ti bá gbé Canada mi lárugẹ ẹ bá mi gbé Canada yìí lárugẹ ohun anílà ń gbé lárugẹ ẹ bring it ẹ bá mi gbé Canada yìí lárugẹ èdè aṣọ yìí náà made in Canada ni ẹjọ́ tí bá ń pọ́n Canada mi lẹ́jọ́ ẹ bá mi pọ́nlé o mo pọ́nlé bàbá mi náà lé o ní dáàtì Nàìjíríà ẹ bá mi gbé Canada yìí lárugẹ ohun àní àbí kí n fìdí pé lárugẹ ni ẹ bá mi gbé Canada yìí lárugẹ ohun àní làǹgbé lárugẹ ẹ bá mi gbé Quebec yìí lárugẹ ah ṣé mi ní ṣéǹjì dírẹ́sì mi ń sìn ní ọjọ́ ọjọ́ Sunday torí mo sọ pé mo kọ́ máa book mi fúnṣẹ́ ní Sunday ṣé mi ní ṣéǹjì dírẹ́sì mi fún Chelsea bóyá kí Sarah wọ blue and white kémi wọ red and white àbí àbí Sarah <laughs> mo fẹ́ ṣe carnival day ni ṣé kí n wọ red and kémi wọ ẹgẹ́s fún mi ṣé kí Sarah wọ red and blue and white because mi lè tàn yín jẹ ó speak French jù mí ó speak French o ó ti yẹ yín ẹ̀yẹ <laughs> ọmọ French ó ti ṣiṣẹ́ fún French gan ẹ for french kìíní ẹ̀yẹ kọ́ọ̀pù mi dà canada kọ́ọ̀pù mi dà ní kó bá mi gbé tí bá ti lọ mo fẹ́ jáde sí máa lọ ra canada kìíní mo fẹ́ fẹ́ ti decorate máa kí ni máa tún ṣe sí ah ó ma gùn mí gaze gaze àbí kí ni àbí kí ni kí n ṣe ṣé kí n ṣèǹjì kọ́tì mi sí kí n ṣèǹjì kan sí kùbẹ́ eléyìí mo máa yọ pọ́pù yẹn kúrò kí n ṣèǹjì sí ìkan sí red and white kí ni kí n ṣe kí ni kí n ṣe ẹ́ <laughs> congratulations thank you. ẹ ṣe give me that cup now for the Canada yeah you been wash it now already oh, ti eh it's not done ó ti done náà mi kò pariwo màá ṣe bí washing machine i mean dishwasher ò pariwo màá. drink you know this this drink is very good also you can see everything about Miss Canada very good Canada and I see this clothes is made in Canada ha wo o you ní kò tí ó ń gbóná ṣá ó ti dànù ah, ṣé do tuntun dànù nǹkan. white is always good on you okay white is always good on me white and red. Yeah, Quebec is white and blue. The whole of Canada is red and white. And two of them got to do with my life, you know. Àdúgbò mi ní Láfíàgì is red and white. My house gogogo in Nigeria is blue and white ni mo kùn tẹ́lẹ̀ anybody more. See ti Ah ẹ ṣe we pour it don't, don't worry on Sunday on Sunday on Sunday because of the kini ni o i'm going to ṣe yeye mẹ àwọn tó bá ti jẹ èèyàn mi ó ti yeye mẹ yóò do a máa jọ ṣe ráìsì jẹ lórí pé a máa ṣe pati lórí Facebook mi ṣé ó ti yeye mẹ <laughs> èèyàn mi tó bá ti jọjọ Sunday máa sọ pé wọn ò fún mi níṣẹ́ mi sọ pé mi ìṣẹ́ ní Sunday ó ti yeye mẹ bóyá kí n lè ṣiṣẹ́ gan kí n bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́jọ́ monday ni ká fi ṣe sẹ̀rẹ̀rẹ̀ sẹ̀rẹ̀rẹ̀ congratulations eh? this is original congratulation this is original congratulation eh? congratulate original congratulation congratulate original congrat original congratulation Okay, put on white, ma. When you put on white and blue. Okay, Sarah should put on white and red. We go to dress the two. Okay. Only white is for special people. Okay, white. No wahala. No problem. Thank you. Let me go for now, now, now. But tí n bá fẹ́ wọ white, mo máa fẹ́ white tèmi àtọmọ mi jọjọ ni. Mo dẹ̀ lè wọ white lọ́la before the Sunday. came, at Kémi àtọmọ mi jọ wọ white, àjọ ní white kan. Àmì kìí ṣe ọkàn àjọ white tó pọ̀, but white wọ̀nyẹn, mo ti wọ white wọ̀nyẹn ti wọ white wọ̀nyẹn rí àwọn white àjọjọ nípapọ̀ àti wọ̀ rí kan lè wọ́ wicked kò má ta plenty day àyè máa ṣe ṣàwámà gbogbo ẹ̀ṣá ẹ ṣe so we see on Sunday by God no a máa ríra lọ́la ẹ̀hẹ́ a lè ríra lónìí a tún máa ríra lọ́jọ́ Sunday tẹ́ bá ti sọ pé a máa ríra lọ́jọ́ Sunday you understand ẹ ti yé bẹ́ẹ̀ ẹ ṣe gan ni. Okay, why don't you play that Canada song again? I'm playing, I will play it now. That's my whistle. I love you, Canada. Thank you for accommodating us. Thank you. Thank you. Thank you. Canada. Thank you. God bless you. God bless you. God bless you. Thank you. In Canada, there's no discrimination. There's love. Yeah, there's love. God bless you. God bless you. Thank you. Thank you, thank you, ma. Thank you, sir. Thank you, ma. Thank you, sir. gbà wá síbi tara o. ẹ gbà mí tọmọtọmọ. ìlú olómìnira ìlú akọni àti gbogbo olúmi ṣe bó ṣe fẹ́. a ń rìn. kò sí wàhálà. Thank you. S'il vous plaît, merci beaucoup. Thanks so much. I will tell you about Canada. My daughter will tell you. No, history. What do you want me to tell you about Canada? What I know, the first I told, I've told you guys that the first impression matters a lot. The first time I arrived in Canada, you know, this um, we miss our roads. We're going to Home I Like Home Affairs, and then because we are new we don't know the road we miss the bus stop a way like three bus stop to go back there we don't know the name of the bus stop you know and a teacher she's a teacher an English teacher like that said she noticed that we are a little bit confused we don't know where we are going she asked us we now asked that we are going to this address I mean this bus stop we say oh it's about three bus or four bus stop away we pass it long time we don't know how to go back there she called her school that she's going to be late a little bit she had to come down with us at that junction she came eh, she she came down with us said we should drop so that we can take we'll cross and take another bus going to that direction and she she doesn't Not that she only put us in the but she follow us down. Okay? She follow us to the junction. Three to four bus stop away that we passed long time. She follow us there. She said to us that we should take a bus. And then after this, so, so, so, and so, he talked to the bus that they should stop us and tell us to go, go down there. You understand me? So that surprised me. And when we are going, I said, oh, this school is good I can help put my daughter in this school she said she's English school if a foreigner or a foreign student want to get into that school no even the citizen they pay so but if my daughter is a brilliant any student that is a brilliant they, if they can do exam for them and they pass it they'll give them free education you understand but because that house later when we are looking for it that's not our destination because it's close. That school is very close to, not so close, to the shelter where we reside, when we came into the Canada. So, and not that person alone, but this particular one I cannot forget because she tried, she helped us, giving us idea. And many people like that, when they see you, they are good to you. Except Thomas Okofunu. Except when they tell story about you to them. Okay? except they test people are calling the way they are calling test story petition you and when they are telling writing story that you are bad, bad person oh, they nobody want to ah, nobody want to you know understand me they have to do their investigation feasibility study before they you understand me so the first impression matters to me a lot even all things that I face the money this and that they say I should pay back It's not ordinary. People are behind it. Whatever happened to me that I'm that is not um gladding my heart. Whatever that happened also to my daughter that doesn't gladden my daughter's heart. It's not made by just because of their nature. It's because of people are behind it and you know but no matter what we live I mean we forget the past we focus in the future and we give thanks to God okay so the Lord has started a good job he will surely perfect it and that's part of things I know every time people will say you go through like this and you are come you are still praising them as <laughs> if I'm in Nigeria like this with all the people that rise against me I will, it will be worse so I know that if if niceness is not in them àwa <laughs> will lè wà báyìí but a dúpẹ́ fọlọ́run ló ti yé bẹ́ẹ̀. So they are nice people to kind to be kindly. But you know something to bá ní nǹkan àwọn èèyàn ò kì í kò kí mọ nǹkan tó ń ti yé To me, no matter what I face, I don't forget good thing anybody have done to me. Okay? Because what people have done, they want me to be frustrated, for me not to see anything good in this country. No. Not to see good thing. <laughs> I see they are good. And the goodness of God will continue here. Also in my country, the Lord will settle all problems. Any country that are also facing problem in the whole world, the Lord will settle them. Even you, you are here, if you are facing one thing or the other, you also want your permanent resident and your citizenship, everything you want, the Lord will grant. So, thank you so much. Okay? A lot of petition on my case. But when I explain, and the Lord is on the case, Then we came out victory. We triumphed over the enemy. And uh, I'm glad. So, you said I should tell you about Canada. Whatever you want me to tell you again about Canada, next time, any day, you ask me. If I feel like, I will tell you. But I tell you, first impression matters a lot. Okay? First impression matters a lot that first impression. And they said in the in the shelter, even when I was in the shelter, they said everybody have to be good to people because when you yourself you came, you arrived in Canada some years ago, you are being favored, they show you love and mercy. If you are not being shown love today, you won't exert and you won't be the position you are, and you won't even gain your grant. So you have to be nice for, for the niceness. I pray as I'm nice before, I will be nicer. The Almighty God will make me nicer than before. The Almighty God will make my daughter nicer than before and come, We actually come. but you know when the people are frustrated, they do many things, they turn me to people. You know, people who are actually making trouble when they look living in the house. Hmm? If they are living with in the house, they will fight with everybody. My neighbor, she's a very good person when you see the one that we pack together she she she she at time we have you know she cried some joy maybe yesterday when I was coming she's an elderly person o I have a lot of grocery a lot of things in my car when she's parking, I was parking. I say say I don't have a car now A wá ra mọ́tò fún mi mo fẹ́ mo fẹ́ Lexus or Benz brand new Me she ṣe know náà hmm. Benz máa wà ẹ̀ eh, bẹ́ẹ̀ Lexus or or benz ló wù mí rà sí so no mi sọ pé kò sẹ́ni bọ̀ tó ń rà fún mo kàn ń sọ̀rọ̀ ni o kọ́lọ́run wá rà fún mi kọ́lọ́run tún yà mí lẹ́nu àti ilé àti business mi ṣó ti yé bẹ́yẹn mo dẹ̀ mọ̀ pé everything be you know ẹ máa congratulate mi náà dẹ̀ máa congratulate yín ṣó ti yé bẹ́yẹn original one kì í ṣe congratulation ta fowó rà kì í ṣe ta fi ipá ṣe eléyìí from God ni so mo ní àwọn ẹrù irú àwọn nǹkan tó wà ní mọ́tò mo kàn fẹ́ kó lára ìgòkè báyìí màtí ọmọ mi ti ẹ̀ ṣí yẹn mo ní à kí ló dé tó ṣí kí ní ìbáyìí sí ó wá ní ìdílé tí mo ní a máa kó létà ní akakọ̀ gbé tó wà ní ọwà you know what she said elderly person and she's okay she said let me help you to carry it she carry help me she carry two bags that is heavy Oh, like this ó bá mi gbé wá sí òkè mo ní mo wá wí ah, ẹni ilé ìtúfẹ́ bá mi wá sókè pé mo kó ẹrù sí gbogbo ilẹ̀ it's understand pé ẹ mọ̀ pé mo dẹ̀ kẹrù sí gbogbo ilẹ̀ wọn ah, and I told that I have a lot of stuff in my room o oh, <laughs> on the floor oh. it's not dirty things like because the sofa is full and uh, um, so I'm going to take some of them now to the stu I mean to the storage I'm going to take some of them to the to the storage so I put things right okay and that's why mo tún sọ pé ẹ̀yin ẹ̀ tí wàá ra mọ́tò ṣé ti eyín mẹ́yìn wá ra bá mi rajà ṣé ti eyín mẹ́yìn á bá mi rajà ẹ ti gbọ́ ẹ ṣe gan ni bá mi ra mọ́tò tó níwọ̀n ọ̀nà ẹni wọn ṣé ti eyín ẹ bá mi ra mọ́tò ẹ ṣe thank you so much ìyẹn ni little things mo lè sọ ẹ mọ̀ pé mo dẹ̀ ń sọ̀rọ̀ wọn níjẹta pé ìjọ yẹn àwọn èèyàn máa ṣe bákan sí mi ó ti i'm getting tired of it kẹlẹ̀ mọ̀ pé àwọn èèyàn ń wò mí wọ́n dẹ̀ ń sọ fúnra wọn pé don't treat her bad i'm not a bad person So she helped me to take the luggage, I mean part of the goods to, to my room. She's an elderly person. We have been together. Even but you ba console, sọ̀rọ̀ kan tí mi like you tí ẹ ti understand. She doesn't get upset. I don't need get upset. But me, my kọjá lára mọ́tò ẹ̀ báyìí, baby gba ibi ẹ̀gbẹ́ mọ́tò ṣe kó máa lọ gbà. Ṣé ọmọ ẹgbẹ́ tó bá jẹ́ àwọn èèyàn, I'm now three years in this house ṣé mo lè jẹ mo lè ṣe bẹ́ẹ̀ fún ẹnìkan ní a lè wà ní nàìjíríà àwọn èèyàn máa ń ṣe téèyàn bá jẹ if somebody is a troublemaker you see with the people he live with and with the people around àwọn tó pàdé i don and a working my working place i've seen a lot of people they be arguing they be talking papapapapa níbi iṣẹ́ i don't like it i like my quiet i'm a very quiet person but i say no to bullshit bullshit like and i'm just tired of it bullshit they want him máa ń sọ want fún wọ́n ti ń but now if if you are not god gave you um like if god has given you some as assignment god wants you to work on something go against something so you refuse to work against it i mean speak against it he can use them to be fighting you you understand me so i now notice that it's a part of things that god has given me assignment that god has God want me to be speaking about bad thing. That's why he allow people to be doing bad things to me. Because they are doing the wá kàn máa sọ pé kò It's not my business now. Ah, you know, I can forgive people as many as uh, eh, kìnì kan. But no, at times you speak about it so that it can be less when you are speaking about against when you are speaking against bad things in society. You are lessening the problem. You are lessening it. You understand me? You are lessening it. That is it. Ẹ ṣé o. Ah, Fọláṣadé Ọ̀jẹ̀dìran eh, Fọláṣadé Ọ̀jẹ̀dìran màmá mo mọ̀ yín náà ẹ máa ti bá mi ṣe láti amẹ́ ó ti pẹ́ ẹ ti bá mi rajà rí in fact Fọláṣadé Ọ̀jẹ̀dìran ẹ ti send hundred dollars ọmọ mi rí yes long time ago ẹ ṣé mà màmá Fọláṣadé Ọ̀jẹ̀dìran I know you from America God bless you ma ẹ ṣé mà mo dúpẹ́ gan ni o ẹ ṣé o ẹ kú ìtọ́jú wa o ẹ ṣé gan ni thank you ma mo appreciate yín o fún start ẹ fún mi tẹ dàbọlẹ fún mi yẹn ẹ ṣé ma i love you ma ẹ ṣé ma thank you so much i'm grateful ẹ ṣé ma ẹ ṣé ma so ìyẹn bó ṣe jẹ́ ẹ jẹ́ kí n máa lọ báyìí màá tún padà call for celebration for this week i will continue to praise god so ẹ ṣé gan ni ó ti yé ó dẹ̀ ní nǹkan kan tó bá ti ya. i will tell you torí ta bá sọ̀rọ̀ fún àwọn èèyàn <laughs> anyway ẹ ṣé mà mo dúpẹ́ fún yín mà ẹ ṣé gan ni mo dúpẹ́ you welcome ma yes mama ṣẹdẹ ọdẹdẹ jìràn ẹ̀yin ni now jẹjẹ wo ná ẹ̀yin ni ẹjẹ ń tún wò Fọláṣadé Ọ̀jẹ̀dìran. ń bọ̀ ṣé ṣadé yín yẹn ṣé wọ́n fi èsì sí kò sí èsì bẹ́ẹ̀. mo sọ bẹ́ẹ̀ mọ́kílá New Jersey from Ibadan Nigeria. ṣéyìn ni ṣá mo ṣàmú orúkọ yẹn kì í ṣéyìn lẹ fún wa ní. ẹ̀yin ni ẹ̀yin lẹ ti slim down báyìí ẹ sanra gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí ẹ̀yin kọ́ yọdí wọn náà ẹ̀yin náà ni of course yeah. Uni. Anyway, whatever ẹ̀yin náà ni ẹ ṣe àwọn nǹkan tẹ́ máa ṣe yes àwọn okay okay you are the one yeah yeah ẹ ṣe máa mo appreciate yín ẹ ṣé gan ni I remember you long time ago okay ẹ̀yin náà ti ń ta jewelries ni mà yeah ẹ máa ń ta jewelries okay alright ma no problem ma ajé a máa wá a máa jọ ta ẹ ṣí máa. Let me let me comment on your platform. Eshima. me comment on this. Wajama Wama. Eshima. Yes, me that was when you first came yes it's me i know i know kẹ́wọ̀n lè mú pé mi mi ń gbàgbé yàn there was a time tẹ send the yeah pé kí n fún ọmọ mi tẹ fún ọmọ mi lówó yeah yeah i know i remember you you send my daughter yes ma you are the one jessie happy for you and your daughter thank you ma ẹ ṣé ma <laughs> ẹ ṣé ma appreciate everybody ẹ ṣé bye for now yes má padà wá later ẹ má gbàgbé kẹ́ patronize wa